بسم الله الرحمن الرحيم وإن جنحوا للسلم فاجنح لها وتوكل على الله إنه هو السميع العليم وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأرواح الأفقى لا انقسام لها والله سميع عليم آمين بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بمعرفتك وكرمك الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واهل عقدة من لساني يفقه قولي ست الله مزبولنا علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر وإن جنه للسلم فاجنى لها وتوكل على الله إنه هو السميع العليم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جنوا للسلم فاجنى لها وتوكل على الله lómúrí àkàkà wáyé dóòlà mọ̀sọ̀tàtùn mìkú wà wọ́n mẹ́rin rẹ̀ bá sọ̀rọ̀ fẹ́ tọ̀rọ̀dẹ̀bọ́n náà bí adúwọ̀ lọ́hùn wọ́n adúwọ̀ idan muri ya tiye ko muri kai ya tinye titi janu ya en mare bonu biyo muri je dukala iya ma ko na so in sun ya yo sti in sun ya tin yo titi ya titi duwa dịba mmiri ha gụọ n'ọrụ riri n'ime ebe dịkwa ọrụ ọrụ ya wa akari na ndị unu mmata mkpụ na ha Allah ya alamuhu ina nana mụrụ ike ya esi wa ya bụ tinye nwa bịa ebe ahụ ya sị omụrụ ike arịba anya banye n'ikuka ya wee ààrẹ bá ya lọ sílẹ̀ àkẹ́ lẹ́yìn na bẹ̀rẹ̀ náà wẹ́yà bẹ̀rẹ̀ náà ọ̀nà múlí ọ̀nà na wọn. bí na ilé ẹ̀jọ́ náà ka ayé afárá náà bẹ̀rẹ̀ sí kàlùjẹ̀nù nìmi rẹ̀ kàlùjẹ̀nù nìmi ọmọlú àkàtà náà. mẹ́sọ̀ yẹ iná dín ká ọ̀rọ̀ ọ̀rọ̀ náà mẹ́ onókò mórí mi nù zírẹ̀ kó anájẹ̀nù nìrẹ̀ ẹ̀sọ́ esi asawa ma ka na mu ka oku mori ni na re ko gani de nana ina janno de no re na goku mori hi no go lọ́tọ̀ tó mú ní an kó hana ya ka káàkiri ní iná jẹ náà ne yíò zẹ̀ ní ẹnẹ́yàn ọdún bú

ọ̀fọ́n mi rí ẹnu máa ọ̀hún rí ẹnu ní inú pọ̀ ní ìhàn nìkan ẹ̀yìn mi yẹ̀yẹ̀ yà kàrí ẹnu borí à bókù ní ẹ̀sí ẹnu ẹnu kẹyì òkú omori ní iná jẹ̀nú anadọ́wí omori ẹni ní jẹ̀há ẹ̀nà gòkú omori ní iná yàrá ẹ̀ẹ́dẹ́ àwọ̀ èyí rekutu zeku i jihad ọmụ wa ahịa ọhịa nwa ọkọ bụ jihad jebe anyị ikhlas sahi ikhlas anyị azụgbọ omori yi enyi onye azụgbọ omori yi na aka udoze n'omori kwa and isan iwe ka jihad irekwa zụgbọ omori eze ma kiriyeti atmosphere yọ lụọ ya ase duwe zika iwe kiriyeti atmosphere ka anyị jihad islam ṣẹ̀rí ọdún ó ṣàbáyọ̀wà bọ́ ya ti kó ní ìyé sí àfúwọ́tì kàyè àmìrẹ̀ jihad bọ́nà àwọn mọ́sánlẹ̀ dọ́ ọdọ́ bẹ́ onye bá dóyẹ náà pa islam àkùrẹ́sì ká yẹ́ ẹ̀ẹ́sì ká àmìrẹ̀ kọ àmìrẹ̀ fún ẹ̀ẹ́bà ni ẹ̀ẹ́mà ní rízì ẹ̀ẹ́mà na ìrìgbò anakọ̀ọ̀kọ̀ anakàmíọ̀ àbẹ́sẹ̀ ní mọ́nà yìí ní ìkláàs dò wọ́n bá náà àbọ̀ bá nyere ìjì ha dò kó dúró kìkì ha dé dò wọ́n ha dò nyọ́ tún ẹ̀ka gbó wọn ni wọn náà mẹ́ ẹ̀yẹ sọ dò rẹ̀ nyọ́ tún ẹ̀ka wọn náà ka ɛnɛ ma kɔ ɛkò jihad ɛnɛ ma kɔ ɛtɛ bɛ ɛnɛ de ero na ma wɛ wɔn nyɛ ma wɛ ɛbukɔ na ɔbɛ ma yɛ sɛ ma mɛ ka ɔwɔ fún mi ó di ɛkò yɛ tó tó mori mi ɔmu yɛ fi yɛ yi mu awo wa nana yi ɛni ilé ɛfɛ dama fi ne ka alijanu ini kaziri ni ɛni ne yi ninu ɛko dɛ na gu kazi ɔno fɛ nɔɔbɔ ɔsɛ ne fi yɛbɛ ɔka ye abemu ti ne mi yɛ eyi ɔno omori aka yi kɔwa afari na mi do nu lati alamɔ na hɔn alafi alamɔ hɔn kani ma bu kɔtɔ kwe jehụal ọka e aa a nyek d nka na ra d oye d a ee nye aa kaa eri.

ozizo muri ẹ̀ka kẹ ní sọ́tù muhammad kayi fọláàtàyìnú wọ́tàdé ohun ìlàsàlù wà ń túnmùlà aláwọ̀n wọ́lọ́hùn máa tún fọláàtàyìnú omori kasókùnmí ní ẹ̀wọ̀nukú omori ẹ̀wọ̀nulẹ́mọ́ntú omori asókùnmí ní wọ́tàdé ohun ìlàsàlù ló wà bá ní káàkiri ní kàbẹ́lẹ̀ àmẹ́ríkà asókùnmí ní wọ́tàdé ohun ìlàsàlù do a de e, ke uno e uma hi kazi ka de ye ba ye se wa antum alaw o mori ke o ko mori zo mori ana wa nya ba wallahu ono ya te uni ni de abdullah bin abbas o kai o ko oni shiri mori ko ta dan ke ko ni ona abdullah bin abbas ko ko ni a imma na wa ayo no abi mansukh ɔbi wa ije na wuli sani na omuri akan eke mansukh ɔbi ɛba ayɛ nakwada na huro ɔbi wa ije na wuli Ebe ɛba sɛdɛ yɛ otite yi faji na ala ha ewu nso mu yɛ ɔrɛ sɛbɛ ɔrɛ ya e yɛ ikunyo na ɛka e, e yɛ mama na didi ɔda mama na di ɛba mansukh ɔbi daba aka ne ya yɛ inu nsi nyɛ na na kẹlu kòmúrò ní kẹ́bìrì ẹ̀dùká kẹ́bìrì ẹ̀rọ àṣẹ̀bẹ̀kẹ́ na ẹ̀dọ́ rí ìjọba islam ẹ̀nẹ̀rẹ́ dọ̀ rí islam ẹ̀nẹ̀rẹ́ ẹ̀sẹ̀bẹ̀ ìjọba islam ọdún kẹ́kẹ́ nìyẹn islam ẹ̀rẹ́ dọ̀kà yìí ẹ̀nà ẹ̀yà kẹtí ìjọba islam ọ̀nà tọ́síkà ìjọba islam àmì tẹ́nì ní ọwọ́ ẹ̀rẹ́ àmì húnáìwà isa ama níjọba oníjọba social amenities and utilities oníjọba ṣe ìfẹ́fẹ́ dọ̀ọ̀mẹ́ dọ̀ọ̀mẹ́ wọ́n lọ́yà abọ́lé mẹ́ inú ìyá kẹtí ìjọba náà òjò náà

wọ́n sì tó mú rí ní yàbá kẹ́lẹ̀ yìí asábẹ̀ ní yọnu anábàá muhammad sallallahu alaihi wa sallam ọ̀dọ́ òun èyí kanyọ́ ìkẹyìn náà kẹ́lẹ̀ èrí kẹ́ẹ̀bì kẹ́ẹ̀bì yẹn náà lábáyà àti kẹ́ẹ̀bì yẹn náà yàtọ̀ lábáyà ọ̀dọ́ òun èyí alùpùpù fọ́ọ̀rọ̀ ṣùgbọ́n abubakar umar usman ali yọnu dẹ̀mí rẹ́sì mú kọ́rọ́ mẹ́ẹ̀ ebebe inumu omar alfaruk radiyallahu anhu majmai ẹ̀ẹ́tẹ́ ẹ̀ẹ́sì mú kọ́rọ̀ mẹ́rin dẹ́bà ṣe òye rúrú inú náà náà kanáà muhammad sallallahu ọ̀rí kó mọ̀rí náà sí sí ọ̀rin náà ṣe sẹ́dẹ̀ yẹ ìjọba islam ẹnẹ́kẹ̀ẹ́ akẹta nù lẹ́kọ̀ọ́ tó mọ̀ sọ̀lọ́sọ́lám ọ̀mẹ́rìírí aná haibari ni yahudi ni ẹ̀yẹ́ fẹ́ haibari aná bàbá kúkú ni haibari bá máa yìí nẹ́tí madina dọ́bà ha dọ́bẹ̀ẹ́ tó rọ̀ kọ́nù ɛna ata ɛti david na mmaa yɛ ɛna mmaa yɛ ɔdo ɔwɔ ɔno tí ɔmo nsɛm nsɛm ama ɛni yɛ ɛna aka na ɛni ɔno kɔbɔ kɔkɔ nani ama yɛ ti kaiba ne yɛ ehue doko ɔmo yi yɛ ehue ɛsɛ doko ɔmo yi yɛ ti sɛ ba e ma ba yɛ ti e kaiba tọ́sù ka ẹ̀mẹ́ ní ìmúkọ́rọ̀ ìmúkọ́rọ̀ ọkọ́rọ̀ ọkọ́rọ̀ ẹ̀hámọ̀ ẹ̀hẹ́ iṣẹ́ ẹ̀mọ́ pẹ́ inú ọkọ́rọ̀ yẹ àti ìdàgbẹ́ ẹ̀ṣọ́ ọba yọ ìjọba islam àti ìwà ọba ẹ̀lú ni dàtí ìwà ìjọba islam bẹ́ẹ̀ kọ́ ọba sọ́nà náà ikú tó mú rí ọ̀sán sọ́sọ́ mú kọ́rọ̀ mẹ́ lọ́tí ohun tó mú rí mú bẹ́ẹ̀ bá wá aṣọ yẹ fẹ́ mi kàmábàá muhammad sallallahu alayhi wa sallam ọ ikenyi ọ̀rị ihe oge amama ọnọrọ n'ime ka ma ja onwe na-eri yodo ise bụ ibi tiire ya ụgbọ obere ini gazọfil handa kọbọ n'ọnụ ọnụ ya gazọfil azar ire abi wee ni deva bee na na bakọ bụ mbọ anụ babakwa na ahị banye kwụrụ ịba deva deke na ebi gboko mori na ete inete madina dava ni konto mori ọ tụsị karị madina joza juwe onye salman paris sire ozire kwono ma anaba muhammad sallallahu alaihi wasallam enamabo dobi bi panahi gafan ahasa oyaina anabobe hisn fazali da ahasa alharif anabobe aufin almurri on to muri obi ruwa kare ẹnẹ ẹnẹ bàbá mi di dẹ́kọ̀ anadafani ni bẹ́ẹ̀ anadafani ni ẹnẹ eré yẹn ẹ̀kọ́ tẹ̀tẹ̀rẹ̀ don to muri obi ruwa gẹ̀yìn don ní wa kẹ̀nà kújí ẹsẹ̀ ní bàrẹ̀ mọ́ bẹ́ẹ̀ ẹsẹ̀ fẹ́ ní káàkiri kúrọ̀ ìṣòro ẹ̀yẹ́ bọ́ bá dọ́wọ́ ẹ̀yí ọ̀nà tó mọ̀ kọ̀lọ̀ sọ́lọ́m ilé nínú àbẹ́sí bàdí nà èéjì yọ òzò ẹ̀ta òzò ní àlàmìlà àjẹ́ nì slọ́tì tó mú ìjọ́ tó mú rí rẹ̀ ká ọmọ náà ilé ọmọ náà ní mẹ́tọ́ àti ọ̀rọ̀ àti tọ́tọ́ wà rẹ̀ don tó mú rí dọ́fíọ̀ sáàdà náwọ́dí ma'á ọ̀rẹ́ sáàdà náwọ́dí ọbádà ẹ̀nà ẹ̀bẹ̀ nẹ́nẹ̀ gbọ́dọ̀bì ní nẹ́tí madina sáàdà náwọ́dí ma'á ọ̀nà gbọ́dọ̀bì dẹ́ sọ́bányá náà hẹ́ áwùs bí sáàdà náwọ́dí ọbádà don gbọ́dọ̀bì dí ìrẹsọ́bányá náà hẹ́ áfẹ́ ìrẹsọ́ ẹ̀sẹ̀ bányá ma náà yẹ ẹnna mara wọ bẹbi den ne wọ bẹbi den ne ẹnna bẹ na ẹ bọnà mbẹ ti ẹdẹ hàn náà nyara ẹrin sáàbù sáàbù ẹdi dòre ẹdẹ hàn bẹbi tẹ ẹnna wọ bẹbi ẹdi rìkì dọ́ntọ́ mu níhẹ na ẹ bọnà ní ẹyọ bẹ. ká bọ́ni kọ́nà máa ní mẹ́ẹ̀ nọ ẹ̀fọ́ máa ani gàkọ́ àdéhùn ọba den ne ẹnna sí ẹnna etí débi n'etí màdínà ẹnna túnú bẹ̀ẹ̀ kan òdònyẹ́ nà mẹ́ẹ̀ akọ́ ẹ̀wà bẹ́ẹ̀ kójú rẹ̀ fẹ́ ilé bàbá náà sọ́tò tó mọ̀ nínú bí sáàbù náà wọ́n mọ̀ out anáwọ́dọ̀ bí out lọ́kà ẹ̀wọ́n tó mọ̀ nínú èrè ẹ̀mọ́ máa wúwẹ̀ ìsìká ya mẹ́rùn bí agbọ́rẹ̀ rẹ̀ wọ́n àwọ́ mẹ́rẹ̀ àbí ilé ọ̀fìn anáwọ́dọ̀ mọ̀ dókítà ònú òmòrì yìí bí i àwùjúrò òmòrì yìí bí i àrẹ mẹ́ẹ́ òmòrì yìí tí ó fẹ́ yà mẹ́ẹ́. àbùká ìrẹ̀rẹ̀ ọ̀bìnrin onú ìkáwá mẹ́ẹ́yẹ̀ yà nàbà ní màdínà. Ìfọ́sùn tó mú nínú. Lórí tó mú nípa ilẹ̀ ọ̀sìn náà nínú ìsọ́nà mẹ́yẹ̀ ọ̀nà náà ní Màdínà gòkè abánlábá ìfẹ́ náírà àbáfẹ́ kéde gbé lẹ́sẹ̀. Ẹni káàkiri ní ìjọ àwọn ọmọ. sẹ́yìn na nà ẹ̀hún ní àgbọ̀bá àwọn ọ̀rọ̀ ga ẹ̀jẹ̀ máa ń bá káyọ̀ kẹ́lẹ̀ ẹ̀rọ máa ń bí ẹ̀ máa bí ìrẹ̀ ẹ̀ta àná àgbọ̀bá àwọn mímí ẹ̀hún ẹ̀hún na lè tún ọmọ ẹ̀rìn náà sẹ́dọ̀ náà wọ́n mọ̀ ẹ̀wọ́n tó bí àwọn káwọ́ ẹ̀ ní àbúmọ̀ náà náà ọ jíjẹ náà nígbẹ́gbẹ́ wíkẹ́ yẹ ìdí mímẹ́ ní ìkònyẹ́rà ọ̀yàkùnmọ́ ìkònyẹ́rà kò tú àwọ́ rẹ̀ a ti dòdó ìdí ọkọ̀ mẹ́gbẹ́lẹ̀ ní àti dòdó ìkẹ̀lẹ̀ títí ọ̀họ̀ ẹni islam àmì lóòmùrí ṣe tó mùrí lọ́sọ̀sọ̀ ga ẹni lọ́sọ̀sọ̀ ẹni ẹni àbá ní ẹni fẹ́

Eke ìdí ahàdù ọdún ọ ilẹ̀ ni akìdù èyí ọgọ́ ọdún mọ̀tọ́sùn tó múrí yìí mọ̀rọ̀wọ́dọ̀ ọdún mọ̀rọ̀wọ́dọ̀ bí káyé wọ́n ní sáfọ́dà dozi ká wọ́n lè máa ń dán wọ́n yìí jẹ́ àmà nìyẹn ìjọ tó múrí òní ní ká ọyọ nọ́wọ́ àmẹ́tẹ́ lè yọ bẹ́ẹ̀ bá yí ká àkàrí àgbàdo ọmọ yọ ìjọba mara yìí tó ní ẹgbẹ́ tó sí náà mi jẹ pé lẹ́yìn ń kúròmù yìí fi lé lókù omi tó bàrẹ́ náà yọ́gbà ìjẹ́ náà náà inú tó fi kẹ́ẹ̀sì yẹn náà òye ìnà ọ̀rẹ́ àbárẹ̀ dọ́kà ẹwà nìkan yìí ẹnu tọ́tù fẹ́ wà ẹ̀rọ ìrẹ́pọ̀ ìrẹ́pọ̀ náà tẹ̀ka pọ̀tù tó mú ìsọ́ni yìí ìsọ́ni kẹrẹ yìí ti pẹ́ ọ̀nà yẹ nìní àyí mọ̀ náà tafsir Qur'an ẹ kí ni tó yẹ fẹ́ Anyị ọ̀zọ́ àtó yọkọ̀ yi nìní àyí kàyé ìṣe yìí náà ebe ìrìkà àbí anáwọ̀ ní bí wà ebébè ọ̀bọ̀ yọkọ̀ ọmọdé nìní ọ̀rẹ́ kàyé dole ne tuni ka anyan ah, kata no kuhuro de kuzo ko kokwo mori enye eri e, kabiri amaba meje ni enwo e, eyi oge adaka anyị ka anyị ko mori asa yewa ana ise ah, ni kai anyan fami ọmọ bi okwo mori dole nyan kata ọmọ kata na ko okwo mori Asalasi otu omori yi. Ụmụ bụ ekesi ọsọ na ọ mama rere. jòjì ka ó ń tó mórí òmánà fífọ́n náà tọ́ntì ká ilá ìràzẹ̀ ẹ̀fẹ́fẹ́ àmá àfíṣọ́ tó mórí rẹ̀ ọmọ dọ́mẹ́rin ní súnmọ́ èyí ó fẹ́ kẹ́lẹ̀ ìka jòjì ìtì hàdá lè yọ̀nà yòzá àìsí ọ̀rí mà fún mórí ẹ̀wọ̀ ni ìsìlọ́tì mẹ́ka ẹ̀má bá ṣe ó yẹ ibi hujja náà fẹ́ lọ́ka òzò ọ̀tún kàbọ̀ ní ìṣẹ́jú náà kẹ́lú kò mọ̀rí ọ̀rí káfìrí nìmi ọbẹ̀rẹ̀ ẹ̀má máa náà kaná nàbà muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ní makka bí i aka ní ìṣe ọgá náà anáná náà kẹ́lú tó mọ̀rí ọ̀rí káfìrí makka bí i ní tuka ẹ̀yẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ iná jòzí kàyé amma don to muri hodu da wuri da ga ito zuka a fara kuje miraye miraye ehu ni panyi no no yawon ni ulama usira ne da ya ka ne kai ọmọ ọrẹ ìdẹhẹ àbíkà anyi ọyí kòmè anáyẹrẹ kòmòrí ní ìhànà ọ̀nà mẹ́kọ́ tó mọ̀ sọ̀rọ̀ sẹ́lẹ̀m ọ̀gbọ́dọ̀ náà wẹ̀yìn ọ̀nyọ́bọ̀ náà ẹ̀kọ́ gbọ́ọ̀bà ẹ̀wọ̀n náà kẹ́nẹ̀ àgbẹ̀ká anyi hadith ní alimami buhari na eyi maka ya nkume

don tó mo ní ti iṣẹ́ sọ bàbá yìí ọ̀nà kàfọ́nù wọn kàába ọ̀fọ́nù wọn ti kàába ọ̀nà ọ̀rẹ́ yìí dìrà kó má nànà máa tẹ̀lé. Ètò ìkàkà yìí, òmùrí oṣù ọ̀rẹ́ oṣù ọ̀rẹ́ nǹkan bá wá. Lọ́tọ̀ tó mo rí yìí. Lẹ́ka àbáṣà ni bàbá ọmọ ẹ̀kọ́ tó mo sọ̀rọ̀ na ń pé ọgọ́nà ọ̀dọ́ òun àbúkọ omori ọ̀nà ọ̀yẹ́ka ọ̀bírí bí ọjọ́ náà àhà ọ̀gọ́rí àbí òkú omori lọ́ọ̀rẹ́ bí àhà àmì lọ́ọ̀rẹ́ bí ọ̀yìnbí akẹ́bẹ̀ẹ́ bí káàdì yẹn nẹ̀ pọ̀tù òkú omori bí. àndọ́nà láàfẹ́ páì nìka yìí àfẹ́ páì lórí ti yé yìí kẹ́ẹ̀bà abúmẹ̀ ọ̀dọ̀ àrò kásẹ̀ máa bẹ̀bẹ̀ nínú rẹ̀ bọ́lọ́ náà tó ya. ọjọ́ mọ̀rí ìgbà ní ọ̀pọ̀tún hásán náà mọ̀rí kọ̀ ọ̀hún yìí onye ọ̀bẹ̀ mi ọmọ nìkan eré hamadi eré kọ́sẹ̀ bí ẹbí ahama mẹ́rẹ́ yà rẹ̀ omori ọ̀yà ni yóò mẹ́ onye lọ́ọ̀kọ́ ọmọ ọdún oríṣìímọ̀ láìka ẹ̀fẹ́ àkíkà mẹ́rẹ́ náà ní ìbàdàn náà nyẹ́kẹ́ bẹ̀rẹ̀ ọ̀nà àmọ́ ẹ̀yà má rírẹ̀ má ọ̀rọ̀ àhóhùn ọ̀rọ̀ náà ụgbọgbọ nọ n'ogbori mebe nke ka ọ mere tụrụ sọ n'izu ama dị ere nkọsọ dị si mụ kọrọ na ọgbọgbọrị na omekegharị nyekebe ẹni rọ ya máa iná kawere ka ìrẹ̀wọ́ náà wẹ́ẹ̀bù nínú lókù àmẹ́yẹ̀wọ́ àmẹ́yẹ̀wọ́ àmẹ́yẹ̀wọ́ àyẹ̀sẹ̀ nínú Iri tí ó oyi oyi dɔjan oyi yeyɔ uzɔ tó oyi yeyɔ ɛɛ oyi kumi e, oyi nina e wa mi uzɔ na oyi yeyɔ do ka wa mi na ɔrɔ do ɛnyɛrɛ ɔyɛ ma tibɛ na tó tó mori mi. sire muri sire فاجنى لها وتوكل على الله إنه هو السميع العليم وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وإن يريدوا أن يخدعوك أمريكا ما أبني وبينك نور

lẹ́yìn bọ́ọ̀lù ní tù lọ́kẹ̀ máa ẹ̀ka ọlọ́run orí ètò jùlọ ẹ̀yìn bí níkì sọ́nà àhìdà sáàì ẹ̀yàrá àbáyánà owó náà yíyá agbóhùnmórí ọ̀rọ̀ wúwo da sáàìdà sáàì evil plots káwàá yá fẹ́ dúró ẹ̀wọ̀n dúró ẹ̀mí tó dìbí

obezuri obere na ala nibi musa ibashi ọka na ka ore ala wa na pan nibi musa na omori izu ụlọ ka isi na aka na anị ababada nwa aka ọkụ ọ mụkọrọ ebe na omori iwu biri anụ ọwụwa na anị ndị wan milion ebe na bọ ije nya baba anị ndị wan milion agụwa isi kwọdọ kadara omori abamara ọmụkọrọ

azɔ ɛfɛ atɛ ɛbɛ wɔre nyimɛ bɛ wɔre ama e, e eto di abu ka awɔ n'abɛ yɛ nuhu na wɔn dɔw mɛ wɔn nyala domuri kohora wɔn ɛyà wɔ ama ɛwɔ ɔbɛ ha huro dɔn du yɛ kó omori du adi o abu ka wɔn ama yɛ ke ndu eto yi la yi enyi bɛ bɔ eto di ala so lọ́tọ̀ tó mú rí wọ́n ẹ̀kọ́ ló nínú ó dé yọ̀rọ̀ ẹ̀pẹ́rẹ́ sọ́mọ àti àwọn ilé rẹ̀ o àwọn ẹ̀kọ́ tí yìí mẹ̀tò dìbì rẹ̀ ẹ́ di ọmọ rí bá وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله والذي أيدك بنصره وبالمؤمنين وإن يريدوا أن يخدعوك إن هذا ذكر جنيو لكن يسين يوان كان يسين أما تشري إنه إنا كان إنا يمين فإن حسبك الله أنا مري أنا أحوال تمريه

donire lenne ne kake e eh, do ino ko mori re ile za ni ni jo na na je pe o donire lo wa don mi so nya ke be ba wa alafa baina qulubihim wa alafa baina qulubihim don no mori don ni me kuze ona ila kaka ni mu no mori don me bawa aibe no mori ona bawa aibe لو أنفقت ما في الأرض جميعا ما ألفت بين قلوبهم ewon tó wòlí agbègbè ní ilé tó hẹ ọ yà ní bá ọ ló gà ayé wa ndó à ndó à má ìwọ ndó à ká ìwọ nka ẹnẹsí bá bẹ dẹ báyìí bẹ ẹnẹ àmú báyìí bẹ ẹnẹ àmú báyìí bẹ wọlákin na lọ́ha aláfa bẹ̀yìn náà àmọ́ ọmọlẹ́yìn ọ̀nà bàwá ayé bẹ́ẹ̀ ndọ́ bàwá bẹ́ẹ̀ lónìí ilé tí na kẹkẹ nẹ́nìí.

Iri na mmadụ n'ukwukwu rẹ̀ ma lọ́sí mmadụ kòmùrì lọ́sí kòmùrì ìjẹtẹ kàkà afọ ọkụala gẹ ọbawa bẹ ìrí tomato pọntụ omùrì ọyọ rẹ ilé ní pọọsì rẹ ẹnà ńlọrọbáwa ìjẹndùkọ ńlọrọbáwa níjọ náà ilé hàmíyẹ náà yàrá ọ̀rẹ́ àṣàbíkẹ̀ náà yàrá wa òyìn mèyí dá ìrẹ́fò yàtọ̀ òkú ẹsẹ̀ ní ìrẹ́fò dẹ́nà kọ̀rẹ́fò kàbúríkà ní ìdíje nàmá nyà wọ̀kọ̀ kàbúríkà yìí anya àmà nyọ ọ̀rẹ́ nàrọ̀ wọ̀kọ̀ pọ̀ nà ẹ̀fọ́ta bí ìfi dẹ́nà kọ̀rẹ́fò àkùbá bọ̀ ẹ̀rọ àbí máa sàánà ìtọ́tí tó mọ̀ nínú ọmọ ògùn náà ẹnẹ́sọ́ bẹ́yẹ́bẹ́yẹ́ ẹ̀bá ní kè é tí màá dínú tó mọ̀ nínú out of the president amazing yahudi nánú bàbá kúkú nínú yẹ tí màá dínú dẹ́gàsí rẹ̀ mọ́ nìyí ebire náà mọ̀ wọn mpọ́rọ́ náà wájú ní sẹ́nu náà mọ̀ wọn sísẹ̀ mẹ́rin náà yọ̀ bọ́ọ̀mù àtẹ̀ bọ́ọ̀mù yẹn máa ń àtẹ̀ sísẹ̀ bí yahudu ní ẹ̀dẹ̀ mẹ́rin bani israeli sísẹ̀ mẹ́rin wọn. Ìkọ́ tuntun mi yìí. Ìrẹ̀ yọ̀ mí bẹ́ẹ̀ yà bí nìta mi, ẹ̀dẹ̀gẹ́ yà mi, bẹ́ẹ̀ ká yà mu ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ nílé ẹ̀wọ̀ ọ̀bà kọ́ọ̀ áwùsù náà ẹ̀yìn bẹ́ẹ̀ yà bà kọ́ọ̀ hajj ɛnyɛrɛ ko yahudi nɛɛnɛ yɛ amɛn bɔn ɔdi nɛɛnɛ bɛ ayɛ mɛn mɛn ɛnyɛrɛ ko didi didi ina adi ɛnɛ wɔ kɔrɔ wɛn ni bani israɛl ni israelites ɛnyɛrɛ ko didi didi ɛnɛ mɛn kaa mɛn ina adi israelites ɛyi dɛ naa mɛn ɛnɛ yɛ amɛn okɔrɔ wɛn maa mi bi ibi horo yɛ horo mɔ koko horo wɔ horo mɔ koko. instruction tó mọ̀ nínú ètò ọ̀dẹ̀ wa dẹ́gà hìrẹ́ mẹ́ ìjọ́rẹ̀ kàyè ìrọ̀sọ́ ìbẹ̀nà náà lè dẹ́gà hìrẹ́ mẹ́ nìkan a láti ara ara àná bàbàbà ilé nana gá hìrẹ́ mẹ́ náà ń bẹ́ kílẹ̀ kó jẹ̀ni ẹ̀rẹ́ ìrọ̀ ká omi èkó ẹ̀ lọ́dọ̀ náà ilé ìdíkìlẹ̀ wọn ọgbọ́n bẹ̀rẹ̀ kílẹ̀ kó ìrọ̀sọ́ ìbẹ̀nà ìbẹ̀rẹ̀ ɛna gya hiwa yɛ ma ano ɛna gya hiwa yɛ ma ano muhammad rasulillah ɛyɛ kɛn ini sɔfo bakara ìjẹ́ wòlíì àkàrẹ́ ìpàdé sọ́yìnà ọ̀pọ̀ ìdí àtàbà náà ní ìtàkàbà ní ìsìnrá ilẹ̀ látàbò ní ìlọ́lọ́wọ́ ní wà ní ìsẹ́nà وذي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب أه؟ وأقام الصلاة وأحب أه؟ وذي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وابن السبيل وقولوا للناس وابن السبيل وقولوا حسنا واقيموا الصلاه واتوا الزكاه ثم توليتم الا قليلا منكم وانتم موردون وإذا أخذت ميثاق وإذا أخذنا ميثاق فأنا فأنذرتكم الطور خذوا ما آتيناكم بقوة واذكروا ما فيه لعلكم تتقون ثم أنتم هؤلاء تقتلون أنفسكم وتخرجون فريقا من دياركم تظاهرون عليهم بالإثم والعدوان وإن يأتوا وإن يأتوكم أسارى تقاضوه وهو محرم عليكم إخراجه أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض

Manabali, the, the greatest aim, the greatest target of the aim. Arrow, if a aro any, I cannot ban you. And if it is the head of the any is came and met, and I come on, I can't be a banner one. I'm anadị na ndị nlelisi anaghị aketa ọkọ ní paris ọkọ ní ọkọ ní mma ọkọ ní ebe ọkọ na ekwenyere fanyọ anyị kwa anyị alhadafal akba ọmọ ọdị ya esenimi isobori akai wa ịzọ ma kai wee nwụ nnụ ọwa dọ na dẹ́ẹ̀dẹ́ ní ní ìsìnkẹ̀ ẹni bá kàníwá àyẹ́bẹ̀ kamáwọ̀ ẹni bá Anya be mama anazọ̀rẹ̀ ni àbábẹ̀ nẹ́nẹ́zọ̀rẹ̀ ẹ̀ fi yàn fẹ́ ẹ̀ nà sẹ́kẹ̀ yẹn fẹ́ dáa nínà àná dọ́ọ̀bá rẹ̀ ọbẹ̀ kẹ́sẹ̀ yẹn yìí yóò fọ̀ olóòmòdì àná ká ono bibire mẹ́rẹ̀ yìí mẹ́ ẹ̀mẹ̀ o john kennedy the then american president ọ̀nà ọ̀sán control the russian president ìjẹ́ náà ẹ̀ka níbi jẹ́ yìí inú mọ̀mọ́ òṣù ọ̀fọ̀nà the president ní russia the john kennedy ọ̀nà the president american then mi yẹ wọn ẹ̀mẹ́ ń sáyé cold war mẹ́rin mi ní ohun ẹ̀lẹ́bìà kí sọ́nà cold war sí yàn án lọ ìrẹsọ́mọ̀ ọ̀nù نقول كم تمر إيه كنا صلاة نامن صلى الله عليه أنا قلت له أي understanding لك أنا ذا then I ذا happen the two president in the they gay ka báwo ni kò lóko kó rẹ lórí rẹ kó ẹgbẹ́ yìí lọ́sọ̀dọ̀ wọ̀ sẹ́nẹ̀ ẹ̀ then máa ń kó àbẹ́rẹ́ fún rẹ kó then bẹ́yìn rẹ then kọ́ rẹ yìí rẹ kó èèyàn rẹ yìí rẹ kó ẹ̀mẹ́ bẹ́ẹ̀ ni yọ̀ understanding ẹni sílé yẹ o lẹ́sílé yẹ o tọ́jú ká yìí ẹgbẹ́ náà yẹ ẹrẹ kọ ẹnẹ báàjẹ àṣọ́tò bọ̀kadà ọ̀bẹ̀rẹ̀ mọ́nà káyẹ̀ nyẹrẹ púpọ̀ tẹ́lẹ̀ náà káyẹ̀ ẹnẹrẹ záàjẹ dẹ́nà ẹgbẹ́ na wùtú yẹ wọn dẹ́dọ̀ nìyẹn dẹ́nà dẹ́ àṣẹ mu kọ́rọ̀ yahudi ni israel ni ní hẹ́fẹ́ amẹ́ríkà dẹ́nà wọ́n kẹlẹ́ni kàkà bárakọ́ ẹ̀yẹ̀rẹ̀kọ́ ìyàbá àbẹ̀ báwọ̀ kí bí ìṣọ̀nà ọjọ́ nílẹ̀ fi pòórò nì sẹ́nu àbá àjẹ́ nì ẹ̀lẹ́yìn ẹ̀yẹ̀rẹ̀kọ́ jẹ́ tókè tóbìrì yìí dẹ́wọ́ dé dìbí wọ́n nì yọ the then american president ó tó yahudi ni israelite ni Israel is also very next Friday. This will have big companies. Ubi na zikwo kaka tijo. The then the American president I John Kennedy Ochi Tohi. Oh, he to Israel is like I know you and then I spend the thing there and you report the poor. Then the poor bear eh, eh eh give me the poor. Then I'm not telling and then I'm wrong. So I'm Yahudi leader plotting. Then they told Dẹ́sọ̀ ọ̀nà náà wọ̀ ọ̀kọ̀ wo John Kennedy on control Russian president. Ọ̀nà náà kọ̀kọ̀ wo John Kennedy. Ọmọ yẹn kára àárẹ̀ ìyè torí ni ọ̀nẹ́sà àná ọ̀hún John Kennedy Kennedy ọ̀nẹ́sà ọ̀rẹ́ wọ̀. Pọ́sù tó mú yìí. Ẹ̀wọ́n yẹn ẹ̀gbọ́n náà mẹ́rin àná. Omúrí ọ̀rọ̀ àrẹ̀. Omúrí ọ̀ká ẹ̀gbọ́n mi. Omúrí òṣèlú mi rẹ̀ wúù. Bọ́ọ̀lù

Come on, you're president. Ọ̀tà. Ilé mi di mẹ́mà bọ̀ ọ̀rọ̀ Yahudi. Wọ́n ẹ̀kọ́ ọ̀rẹ́ ìnáyà ọ̀rẹ́ ìnáyà ọ̀rẹ́ ìnáyà ìlú. Ẹ̀rẹ́ àti ọ̀rẹ́ ìnáyà ọ̀rẹ́ sacrifice. Àmọ́ president ní ìlú kẹ̀mẹ̀ ọmọ bíi àǹfààní fún Asba. The greatest state is Hajjat ọmọ náà. Ọ̀sán na anábà ń bẹ̀ nínú iṣẹ́ ọ̀nà ọ̀kọ́kọ́ bẹ̀ sacrifice yẹn. Ẹ̀mẹ̀rẹ̀ àìsí fi éèdì bóòlù tó ajé nígbà ní ìdòkọ́ rẹ̀ lọ́wọ́ náà abẹ́hà náà máa ẹ̀kọ́ náà máa náà náà hàn obi ẹ̀hún di náà nìyẹn náà ẹ̀yẹ nìyẹn náà òwe náà máa fẹ́ ọkọ̀ òwú ẹ̀yẹ rẹ̀ kọ́ ẹ̀rẹ̀ kọ́ àmà áàlú ẹ̀yẹ rẹ̀ kọ́ òwe ẹ̀ lọ́wọ́ náà wòye sọ àwọn ọ̀sán lọ́wọ́ bí fọ́sáàdà ọmọ oníkùgbẹ́tẹ́ ẹ̀dínní ògbẹ́tẹ́ ẹ̀ bábẹ̀rẹ̀ kan wọ́n fẹ́ ẹ̀hẹ́ wa ẹni wọ́n tọ́wọ́ ní ìhẹ́ wọn nìyẹn ẹ̀ yíṣu ẹ̀ yẹ kíṣu dìbí ẹ̀rù àbọ̀wọ̀ wọn náà yẹ wọ́n ní ìhẹ́ wọn nìyẹn. Ntọ́tò ntọ́ mo rí mi. Ẹ̀họ́ pẹ̀ mọ́nà ẹ̀yà ẹ̀kọ́ Amẹ́ríkà ẹ̀dì ní Benin bẹ́ẹ̀ Amẹ́ríkà ẹ̀hẹ́ ẹ̀yà rẹ̀. Ọba bá Amẹ́ríkà ọ̀rùn dọ̀tù wọ́n tún rẹ̀ ní kàkà ká yẹ. Báka ẹ̀hú di ní ẹ̀húrẹ́ ẹ̀fìfìlì ẹ̀húrẹ́ sí Filistin ọmọ.

anyị kwụrụ ike eke na-adị mbe kedu ịra ha nanị ọ na-anyekwa ike ọ na-amịrị uhete izrel na ịra ha nanị amama kere nyọka aka ya ene ene ya akwụkwọ na ohete ya ọzọ dị eke na-ewu onye anọ kpọtụ ntụ omori iwu nene dị eke na-ewu onye anọ ana m na-ekwu ahụ na ihe fa ahụfe na-emebi so dibi and o wee ina erefe ha ina agin ina na aka ahụ ahụ jụzọ nyere agụjụzọ ta ini ni mamu sẹlẹ ma ma mu product sẹlẹ mi wọn kàrẹ yahudi mẹni ìfọ e ẹnyẹ bi ọyẹ ilẹ dáadáa ẹnẹ yà ágbẹ ẹnẹ ẹnẹ yìí gbà mí wọn kàrẹ sinimá ẹ ẹ ma bi sinimá ẹ ma bi sinimá ẹnẹ

lọ́tí ojú ọmọ yìí owó rẹ̀ wà mẹ́rẹ̀ wà bẹ̀rẹ̀ wà bẹ̀rẹ̀ wà dìrẹ́ wùsùn náà dọ̀ class kí kalima tó ọ̀nyẹ́ rẹ̀ wà anamani kàdá nù ìrẹ̀wẹ̀ kalima tó ohu náà ọmọ ìṣojú yọ rẹ̀ àná nìkan àná ọ̀sẹ̀ kẹfọ́ àti nìkan ní ṣe yóò mọ̀rí ọkì sí ní máa ní pì jẹ́mọ̀ ní ọ̀sẹ̀ ọkọ̀

ìjẹ́ ìjáàmà tafsiri ló mọ̀rí ẹ̀kaka ilá bí hablin min allah wà hablin min annas wà hablin mọ̀rí ẹ̀kara ibà ní israẹli israẹli kò òsìyẹ ọ̀ìbà àyàwó kóorón ìjáàmà ní fìtìsínà náà mọ̀rí ilẹ̀ òmùdí ọ̀rẹ́ sọ̀fẹ́ bá wa jọ òmùdí ọ̀rẹ́ sọ̀fẹ́ bá wa ẹ̀ aná ahọ́n wọn wà nílẹ̀ dáadáa bẹ́ẹ̀ yà fi patronize project sẹ́lẹ̀ dọ́wọ́ àbáàdì ká yẹ fẹ́ ìrẹ́ ìsọ̀rọ̀ rẹ̀ náà nàá mi náà ká ẹnẹ́ ẹ̀ abẹ́ ẹ̀ mẹ́rẹ́ yọ̀ mẹ́ta pool wọ́n ká wà mẹ́ẹ̀dẹ̀ kọ́ńdà ọ́ndẹ license ẹ̀ ní yà bọ́ wà pọ̀ wá ọ́ndẹ license ẹ̀ e ní. wa for uh, license and why can the license through their agents and I in Nigeria to the to our every school uh, so uh, when when you are in the mama agents eh. and me and the mama na àbá nàrà ayé ní ìsàmìlẹ̀ ẹ̀mì náà àmì ni mìí náà ìṣẹ́rẹ̀ fẹ́ ẹ̀yìn àdùn lẹ́yìn ni èyí wèrè sí náà ẹ̀rọ mú rí yóò lọ́tọ̀ tó mú nínú ẹ̀mẹ̀ ẹ̀rọ wá gẹ́yìn rẹ̀ rẹ̀ hazard ilẹ̀ ọ̀sán bẹ́ẹ̀

ono muri akayo to muri zo nan kai wa allafa baina qulubihim law anfaqta ma fil ardi jami'an ma allafta baina qulubi ono muri ono ba wa ai bele on to muri wa ya mi sab dise ye fa heba mi ze o du do afra wa ko ke ba ben e me ya ba be walakin allah allafa bainahum amo muri ono ba wa be do ba wa ai be dɔw yi ni mɔju ló ń tó mori yi kàkàkà yi ni mɛmu yi ni mɛmu sutu tsɔnɔ nɔ ó ń tó ɔbɛ ne yàrá sɔrɔ dɔw yàrá ká. an illiterate ọya akẹrẹ ọya aka ọ̀nà mọ̀ nípa mìíràn ìnáyà náà náà nìyí ọ̀nà mọ̀ nípa fásitì ẹ̀mẹ́ nípa yìí mẹ́ta kẹfẹ́ wọn náà nìyí ẹ̀nà sá ẹ̀sọ́bà yà nípa ọ̀dọ́ ọdún bá wà bẹ́ẹ̀ ohun tó múrí ọba náà ọba bẹ́ẹ̀ àtàlá báwẹ̀ nílẹ̀ àká àmì yẹ̀ wọn náà yàrá wa àsọ̀bí yẹ̀ wọn náà yàrá wa mi yàrá ọdún mú rí ọwà àbẹ́dọ́gbà wà bẹ́mẹ̀ ti dìkà yìí ọ̀rọ̀ ní mẹ́rin tó pòórò ọ̀nà kúkú bá kọ ẹ̀kẹ́ dẹ́mì yí dá iná ẹ̀kẹ́ náà dọ́kọ̀ nà bá nà bí ara àbò wà dá nà ẹ̀kẹ́ bẹ́ẹ̀ wọ́n yẹrẹ nà ẹ̀kẹ́ dọ́sọ̀ ní ní mọ̀júzọ́ tó mọ̀ sọ̀rọ̀ ìtọ̀mọ́tọ̀ pọ̀ lọ sọ̀rọ̀ yìí kàkà kiri mẹ́ma jẹ̀lẹ̀ ni ọ̀nà ọ̀nà ọ̀nà sukuu rẹ̀ náà dẹ́kùkù jẹ́ ahẹ̀kọ́ nọ èjì sàndẹ̀ nìyí ìpẹ́ nìyí bẹ́ẹ̀ kà hẹ̀kẹ́ kẹ́mi àìkọ́ náà kẹ́mi kúkú èrè ètù kẹ́mi àìkọ́ fà ẹ̀fà kàtà ọ̀dùkà ìtọ̀mọ́tọ̀ pọ̀ lọ وألف بين قلوبهم أنهم يريدون بواعدا لو أنفقت ما في الأرض جميعا ما ألف بين بين قلوبهم وين بيعطينا إذا سيدوا جواهان أكاك واعفو يدوا جواهان كوبيا لابن وين بواعد ولكن الله ألف بينهم أما أنهم أنا بواعدا إنه عزيز حكيم يريد الأمور أنا عزيز أنا بنو كتان dɔnni dɔnni nyuyi ɔrɔ da dɔnni nyubanyi tinu ka kɔnɔ ɔlɔdi wɔni kata dɔ ɔnyubanyi ama mɛ yɛ o kata jozu di ɔdɔ nyɔnyɔ dɔ ɔnyubanyi o kata jozu ɔtɛ yi wɔnyɔnyɔ do ɔnyubanyi ɔyɛ ɔyɛ ɛnɛ ɔlɔdi wɔni akɛ ɛ ɛfɛrɛ wu ɛfɛrɛ wu na di láti ohun tó mú rí ìlú omúrí ọba ya ìlú aziz omúrí ọba nù kàtà ìlú ìtì nù hakim onóye òzò náà ya lọ mọ̀ mẹ́mẹ́rẹ́ ya يا ربك الله ومن اتبعك من المؤمنين حسبك الله omori omori akayo nto omori ko ono omori ono ha one ina iso ya o ani tu kuni da pa ẹni tó kú ní ìdọ̀sá wọ́n mọ̀ ní tẹ́bà aka mi nàlùmọ̀ mi ní ìtumọ̀ ẹ̀wọ́ báyìí náà sọ́nù wọ́n mọ̀ ní tẹ́bà aka mi nàlùmọ̀ mi ní ọmọ ọmọdé mẹ́ha ọ̀nẹ́ ẹ̀nàmà sàásà ọ̀ inú kú ọmọdé ànádọ́ abẹ́ mẹ́rẹ́ ha ọ̀nẹ́ ẹ̀wọ́ pa àná sàásà ọ̀ inú kú ọmọdé ànádọ́ abẹ́ mẹ́rẹ́ ha ọ̀nẹ́ ìtumọ̀ ìfọ̀ àfàyàsọ́nù wọ́n mọ̀ ní tẹ́bà aka mi nàlùmọ̀ ọmọdé mẹ ha wọn abọmọdé mẹrẹ hẹ nana sa sa inú na múlẹ nàdọ abọmọdé mẹrẹ ha wa yìí mẹ bọkọ wa túmẹ ẹrẹ nàdọ yìí nà ìtumí pàṣẹ sọm kọńtò mọkè ẹwọ pa nana dọwọ yọ ntọ mọrí ẹrẹ hùwọ ẹ ẹ hùwọ yọ ntọ mọrí na yẹn nínú ọ̀nà yẹn nìka ẹnu mi tiẹ tẹ inú islam na ọmọ mẹbi islam na nínú ẹkẹni rẹ̀ ẹ̀rọ kan slọ́tí ọ̀tọ́ mú nìyí ya kẹ ní ìtìrẹ̀ ma ìmà kẹrẹ ọmọ ya kẹkọ náà ọdún nàmbà fọ́ọ̀tù iná náà rọ nìyí wọn kẹrẹ ní ẹka iná wọlọmọ òsìrà ọrẹ tààrẹ wọlọmọ òtààrẹ bẹẹ aka nìka inú ma wọ ìjọ náà gbọ náà ní ẹnà náà bí aka 26 kó. ama alukutubi ɔnɔnɔ jɛ tɔ ka yi tɛnyɛ n'ɛfɛ n'ɔrɔ ɔmɔ ɔnɔgɔ akɔɔfi kìjọ nọ ɔnɔrɔ níbi tatu fere na n'ebi six six plus tatu fere dɔ bi tatu nine bí ɔmɔ islam tɔnu gɔ kɔɔfi islam yìí mɔmu kutubi ka yi omori ijo ya sai nan da ha do muri aka ni kai ya ayu annabi e wa nabi hasbukallah ono omori ono hafu ono ho wa taba aka min almu'minin e wo pe na mara do wa ene forte na ere ho e jo mar do do la islam ene forte na ere ho صلى الله عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آية أنا إتوما أنا ني آية أنا أنا كوجا أنا نبنيها يا أيها النبي حرج المؤمنين يا أيها النبي حرج المؤمنين على القتال إن يكن منكم مشروع وإن يكن منكم مئة يضربوا وأنهم من الذين كفروا بأنهم قوم لا يفقهون يا أيها النبي أمري أيها النبي حرض المؤمنين على القتال kóyókó mórí nìyẹn wọn kóyówó ayé ẹnana dáwó yóò mórí kóhíwé mú alàlùkìtẹ́ kẹ̀kọ́ ẹ̀fẹ́dẹ̀ ẹ̀kúrẹ́ fún ẹ̀kọ́ ẹ̀fẹ́dẹ̀ ẹ̀kúrẹ́ fún ìyẹ́kùn mi nkùn ìṣòro منكم مئة يجلبوا ألفا من الذين كفروا بأنهم قوم لا يفقهون. دوري أكاي واني كاي

yake kuwatul iman akwụkwọ amụkọrọ ịda iman ọmụnye onwe nwere kakọ hara eji suru ijọ na ọdọ na ọmụrụ ijọ ọsọ ọgụgụ ndị ebe ụmụme hụ efe ụgbọtawa ya ahịa ijọ akata mmadụ na na ime mkpa na mmadụ adị mma mmadụ adị mma Sọ́ṣọ́ tó ọmọ mẹ́ni anábà muhammad sallallahu alaihi wa sallam ọ̀dọ́ máa ń abbas ahịa abụl yasa ka abana bụ amụ ọ mezọ abbas rẹ̀ ka abụl na nduwi ya rẹ̀ ẹgbẹ̀ gbọ́dọ̀ na lọ́nà rẹ̀ dábàá ẹ̀ṣọ́bẹ̀ tó ń tó mọ̀ yìí ọ́sàlàbà tó ń tó mọ̀ yìí tó ń tó mọ̀ yìí rọrùn rẹ̀ lọ́rẹ̀ lọ́rọ̀ rẹ̀ tó ń tó mọ̀ yìí ká màláìkà gbọ́ wọ́tọ́rọ̀ ààrẹ fún màláìkà gbọ́ wọ́tọ́rọ̀ ààrẹ fún ọmọdé kẹkẹ wọn náà ọlọ́run àti gbọ́rọ̀ mọ́ náà bóbá àdó bóbá ọ̀rẹ́ bóbá ó yẹ kó ọ̀rẹ́ yàrá náà tó ń tó mọ̀ yìí lọ́pẹ̀ ohun tó mórí ọmọ ẹ̀rí kẹ́hìrọ náà bọ́ mẹ́kànlọ́sẹ̀ rẹ̀ fún jẹ́ mẹ́tọ́ ìrẹsọ́nà kọ́rọ̀ rẹ̀ jíjẹ́ kọ́ rẹ̀ bọ́ ìrẹsọ́nà kọ̀mọ̀ ìrẹsọ́nà rẹ̀ àgbẹ̀jẹ̀jẹ̀ ló ń tó mórí màláìkọ́rọ̀ àbọ̀wẹ̀ bí àwọn bíṣẹ́ rẹ̀ ohun orí kẹ́hìrọ àbọ̀ ọmọkànlọ́ ọ̀nà fẹ́ rẹ̀ fún ìjọ́ mẹ́tọ́ ọkùnrin nítorí mo ní kìí mẹ́láìkà bá wò dáwọ̀ bí sẹ́kẹ̀ ẹ̀rọ lọ́tọ̀ tó wù mí lọ́wọ́ ní èsì yé yìí káwọn ní ọ̀nyára ẹni rẹ̀ ń kó wèwú ẹsẹ̀ ẹ̀hún nínú ohu ẹni rẹ̀ kẹ́kẹ́ yóò rẹ̀ bá wèwú ẹsẹ̀ ẹ̀hún rẹ̀ kẹ́yì ẹni rẹ̀ kẹ́kẹ́ yóò rẹ̀ ó wèwú ẹsẹ̀ nì wàá ní sùúrù nìmi àgùkàdé ẹ̀mí nìyí òye àgbẹ̀gbọ́n ina na hana kani biya jira ka alaga wa gowe re saka na saka to muri ni do muri da waka kai al'ana khaffafa Allah ankum wa alima ankum jaza ne tie pe do muri kwa ka za kai al'ana fa qafa Allah aya na na nan ono muri ono ra here yo ni wa alima anna fikum da'afa do no muri do ni yan kai anya ko ngana ra oni ni ono ko muri fayyakum minkum mi'atun sabiratun yaghlibu mi'atayn wa batahini ni duju suru ni ni dikazi ya ban ube hukazi ya tanu

dege ihe okomori omori ikonyere ụzọ iwan wee ụnụmụnụ esi izi abụọ ozire kwa abụọ ụwa ọ na-eweta ihe ndị ahụ nọ na nwaanyị wee omori ka ọ dị ebe a gawara ìṣòwò one to two omori kọ na ka kagiri ebe ebe a dewanyere m gawa ya bụ gburi ọba ya rẹ̀ wọ̀lọ́ọ̀hún ma a sọ̀rọ̀ ọ̀nà ọmọrí òrùn sùúrù rẹ̀ òrùn sùúrù gburi ya rẹ̀ ní sùúrù gburi ọba ya fẹ́yìn ah, eh, mọ̀ ní sisi rẹ̀ òrùn ní sí rẹ̀ wọn ọ̀ omi ẹ̀kẹ́ ẹ̀kẹ́ wẹ́ẹ̀sì rẹ̀ lọ́sọ́tì ọ̀tún ọmọrí

ìjọ náà ní ní jss1 ní junior ní jss1 ẹ̀wọ́ fún ní òkúkọ̀ àgbókè ìdádí ọmọ náà dẹ́ ka ìfẹ̀fẹ̀ ìmọ̀rí zambanin ní al'imtihanul ìtìkọ́lì promotional exam ọ̀yìn ní jss2 anyị anịbiri onye ra mẹ́kọ̀kọ̀ ya àbí jss1 ọ̀rẹ́ àjọ na jss2 ọ̀rẹ́ ni mẹ́yọ̀ ọ̀bù bụ rẹ̀ ẹ̀mà ọ̀gọ̀dọ̀dọ̀ Ọ ọ̀dọ́ mọ́mù anyị e, mụ e, naghị bere ebere emume baretko onye mụ ọnọgwụ ọhụrụ emere asụ egbe mere ọnọgwụ ọhụrụ emere asụ ndo si kwuru gbọwuhu na ma amara kọrọ ohuhu na rọ ewa ọtụmatụ nke omume amamigburu ọrụ

ìjọ jìnnì na wọn lọ́wọ́ ìrọ nínú àyẹ̀ká náà máa ń yọ ọ̀rọ̀ ọ̀tọ̀ òdì bí pẹ̀pẹ̀ náà ń yọ ọ̀rọ̀ ọ̀tọ̀ sẹ́ báàbì máa ń tó náà máa ń fi náà ìrọ nínú àyẹ̀ká ìní máa rọ̀ bí ní ọ̀rọ̀ nyara gbọ́rù tó mi

lẹ́kìn na asúne nka húrózẹ̀ nínú na asúne nka húrózẹ̀ nínú lẹ́kà ní mẹ́rin húrózẹ̀ nínú bí gbogbo nẹ́ẹ̀dẹ́ kí inú ọmọ inú nínú danya anya oyin ne tuta ne dako yi wɔn de larubawa ne ma wa are gba ano ɛma na ne nina ma wa are gba ano anya ma sɔrɔ ìsìlẹ̀ tó ń tó mọ́rí yìí ẹni tútà sáà ìdí chance ẹ̀rìn ẹni dì tẹ́rìn ara fún mi dé dé mẹ́rin ní ẹ̀kẹ́ ní ẹ̀kẹ́ àwọn ọmọ sábà náà ahụ m na naira furu ihe ọnụ ka ebe na akara ahụ promotional exam ene ya anụ exam na exam ọnụ dị na wani bịa dịka enyi sị na nkwa ọsọ ka adịba nkwa ka adị na ministry tam ebe mmiri ọkọ mmiri mbaro nọ mmiri mbaro nọ onye nsusu tam adị shari'a narịdị ọ̀pọ̀ ní mìíràn sẹ̀rí ẹ̀ wọ́n láàbù láàrin rẹ̀ lọ́dọ̀ dó ogbọ́ bó wọ́n ogbọ́ ojú omi wọn láti ká ọkọ̀ wèé sùn ìyẹ kọ́ ọ̀pọ̀ èsì ṣẹ̀dì ìdì ordinarily married àmọ́ ẹgbẹ́ náà fẹ́ lọ́sọ̀rẹ̀ àgbọ̀kányá wà fẹ́ olókùnkùn ama ma ma ma yi wara dɔn ɔkè ka ma yi wara ma ma rɛ ifa ma yi wara ka wɔn nyɛ nwuri hi ina nyɛ mi nyimi rɛ wɔn na hɛ ina tɛ ma dɔn rɛ ewu na ma yɛ mi ka leba ɔna leba ɔna nama ɔna ama mɛ abuka mi ɛyɛ ɛyɛ ɔkɔyɛ mi na mi na mi leba oyi ti ti yɛ maa yi ti di hɛ yina ɛyɛ maa mi ni wuru ɛyɛ ɛyɛ asu mi maa mi yi ɛyɛ mi yɛ ni wolo wolo dɛ mo yɛ ni wɔ fi na mi yɛ akɔ ni mɛ yɛ lɔ o ti. مريم هو ما يجي اللهم ارنا الحق حقا يا رينا بدنا الاسلام صلاة الكوم صلى الله عليه وسلم أنا فاهم كده إلى هاوري إيه isa anazu ko ko mori obede yi isa isa anazu ko ko mori eh israel amada ke kristian na ọrọ mada ayé rẹ ha na na wọn kan anana ọfẹmẹ ẹ ẹrọ ko mori bẹ yi wa ma ya mma náà fi mọ pẹlú ẹkẹlẹ kaka أن لا إله إلا الله وهده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله وأن عيسى ابن مريم Abdullahi الله ورسوله ukawa mivenu kenyo inasema waeke huo murio ni gene gene nyara wabi na onyo gwa wa kanaba ya muhammad sallallahu sallam ori hiyo murio wabi dore bonto ka isa anabuzi mariam na hi ori hiyo murio ni rebi donire bonto muri anka naba ya mevori hiyo murio bonto muri ivino none asutini islam na ibi nọ na abi afụghị ọmụ abị dị mmemme ewu ọrụ ibi ọmụ abị dịrị ọrụ anyị n'aka na ka o dịrị ọzọ nị na obi ụmụ eje bụrụ ya omuri na okwugwo anyị kọrọ na ọchọọ ihe petetụ anyị na ọchọọ tụwa anyị challenges ọnụ wa aba n'anya omori ọnọwọ kogo okwe ekewa anyị kebe ji challenges ama adịka aka ụka ebe ji challenge ọnụ wa anyị na ike n'ọdị ọba pọlji na gere omori challenges azụ kwuru ama ama aba abe omori ekewa anyị kebe ebe omori ọnọwọ chọrọ ọba اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سنفة فقامك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارجو كيد من أراد أن يكيدنا عليه وهول المكر من أراد أن يمكر بنا عليه واصرف غلنا من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهيق المكر السيء إلا بآله وكذلك كتب ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لمن شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تعذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا رب الراحمين عليهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة علم وإيمان وذهاب هم وغم وقربة وذهاب مرض وسقم وسقم وإلة وداء وداء ودان وفجاءة ونقمة وشدة ومصيبة وألهقنا بالصالحين يا فعال لما يريد اللهم اجعل آخر كلامنا بقول لا إله إلا الله الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين, آمين. صلوا على النبي الكريم